ní òní a ó máa tẹ̀síwájú nípa àwọn ìfúnnilẹ̀ wa èyí tí gbogbo ẹ̀yin olùgbọ́ wa ti mọ̀ tí ẹ jẹ́ ẹni àpọ́nlé òun náà ni pé ọmọ ènìyàn ọmọ ènìyàn lórílẹ̀ ayé yìí tá a wà yìí tá à ń pè wá ní ọmọ ènìyàn tọ́lọ́ wọn bá gbọ́dá fún wa yìí tá a yàtọ̀ sẹ́ranko a ò kò lè rí àlàáfíà a kò lè rí ọ̀gá àlàáfíà òpin àlàáfíà inú àlàáfíà àti òde àlàáfíà a kò lè rí àti pẹ̀lú ẹ̀sìn Islam. ìwọ́n tí ọba ń wá ojúlówó àlàáfíà tó sì ń wá àlàáfíà gbére àfikọ́ nínú ẹ̀sìn Islam gbogbo ẹ̀sìn kẹ́sìn tí ń bẹ lórílẹ̀ irú àwọn àlàáfíà tí ọlọ́run ọba tó gbé sínú ẹ̀sìn Islam ayọ̀ lè bá níbẹ̀ hmm, ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ náà sì ni àti gbọ́ àlàyé ẹ̀ nínú àwọn ọ̀rọ̀ tí ó ti wọ́jú fún wa torí ìdí eléyìí à ń pe gbogbo rẹ tó jẹ́ mùsùlùmí òdodo tó ń gbọ́ wa à ń pe ọ pé kó dúró lórí oríire yìí kó má yẹsẹ̀ kó má tẹ̀ kó má tẹ̀ kó má tẹ̀ríkò níbi oríire yìí bákan náà àtúnpè gbogbo àwọn tí wọ́n wà níta tí wọ́n ò tí ì ṣe ẹ̀sìn Islam pé kí àwọn náà máa bọ kí wọ́n wá wọnú oore yìí wọ́n wá wọnú ìbùkún yìí orí ẹ̀sìn islam tí a ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò sí tànjẹ kankan níbẹ̀ hmm. bákan náà kò sí ìforígbárí tó ń pè ní contradiction kò sí nínú ẹ̀sìn islam bákan náà ẹ̀sìn islam tá ń sọ̀rọ̀ rẹ̀ fún ẹ̀yin olùgbọ́ wa yìí ó náà ní ẹ̀sìn kan gbòógì ìtọ́jú ojúlówó ẹ̀sìn tó dúró lórí àwọn ẹ̀rí hmm. gbogbo nǹkan tá a bá fi ń ṣe ẹ̀sìn nínú ẹ̀sìn islam a gbọ́dọ̀ rí ẹ̀rí fún hmm. tí kò sì rí bẹ́ẹ̀ nínú àwọn ẹ̀sìn mìíràn tí a mọ̀ lórí ilẹ̀ ẹ̀rẹ́ mùsùlùmí tó ń gbọ́ mi ó ti tó ẹni ní fààrí ní oge àti ní nìkan máa fi ṣe yànga káàkiri gbogbo ayé ó ti tó fún ẹ tí wọ́n bá ní irú ẹ̀sìn wo ló ń sìn máa sọ pé ẹ̀sìn kìíní ẹ̀sìn Islam ṣùgbọ́n kí lọ́pàá tó tọ́ ọ nípa ìtorí pé ẹ̀sìn Islam tó ń sìn yìí ẹ̀sìn tó ní ẹ̀rí ni gbogbo nǹkan tó ń sìn níbẹ̀ lẹ́nìkan bá já ọ láyà pé wáyà mẹ́rìíwá lórí tó ń ṣe lójú ẹsẹ̀ lọ́dọ̀ sínú al tó bá ti lọ sínú Al-Qur'an lójú ẹsẹ̀ lọ́rọ̀ sínú súnà ànábì wa Muhammad nígbà tí yàn bá dẹ̀ ń sin kankan tó lẹ́rìí lórí ẹ̀ kí ló dé tẹ́gbà ọmọ àbá kí ló dé òtún kúrò níbẹ̀ ìdí nìyẹn ló fi já sí pé fáàrí ni fún wọn mùsùlùmí tó ti jẹ́ mùsùlùmí lórúkọ àti níṣesí àti níwà àti ní ìjọsìn ó tó ní fààrí ní gbogbo ayé pípọ̀ máa fọwọta ya sọ̀yà pé mùsùlùmí ni mo ṣe hmm. kò sí hmm. nǹkan ti nínú ẹ̀sìn tí wọ́n bá bí ọ́ léèrè ọ̀rẹ́ wa fún wípé ẹ̀rí rì nínú Al-Qur'an ẹ̀rí rì nínú Sunnah tó ọ̀bá yé ọbẹ̀ lọ́dọ̀ àwọn tó mọ̀ àwọn òfin lórí ẹ̀ bákan náà ìrẹ́ tó ṣe mùsùlùmí ṣe mùsùlùmí náà kò léèrè ǹjẹ́ ní nǹkan tẹ́ fi ń lẹ́rìí wà nínú a yìí gbé wípé inú kọjá sí pé ẹ̀rí wà fáwọn kan kó sí pé ogun àwọn kan kò ní ni kò lẹ́rìí ṣùgbọ́n àléébù ẹ̀yin tẹ́ǹsì ṣe Islam ó náà ní wípé ẹ̀ ń dákẹ́ púpọ̀ béèrè tí wọ́n bá ní kẹ́ẹ̀fì nǹkan kan jọ́sìn ẹ lọ́dọ̀ ọ̀gá yín wípé ọ̀gá wa ẹ wá o tí ó wà nínú ìwé ẹ̀sìn wa torí pé ẹ̀sìn wa níwèé ẹ̀sìn yín ó níwèé nígbà tó ti bólẹ̀ rí tí à ń ṣe yìí wà ẹ bá ní kó o sì nǹkan kan báyìí lápèjúwe òbéèrè pé ẹ̀rá fún bólẹ̀ rí ẹ wà tí wọn ò bá ti rẹ́bì mú wá fún ẹ̀kọ́ rọra jókòó ẹ jẹ́ kọ́mọ́ sí bẹ́ẹ̀ ni báwa ti ń sẹ̀sìn Islam ti wà nù ìmáàmù kẹ́kọ̀ọ́ lè pa wá láti rí ká máa ṣe tí ọ̀lẹ́rìí nínú ẹ̀sìn Islam ìyẹn náà là ń pè wọ́n tó sì ṣe ẹ̀sìn ìsìláàmù náà fi béèrè torí pé foundation àkọ́kọ́ nìyẹn fún ẹ kó o béèrè nínú ẹ̀sìn lọ́dọ̀ àwọn aṣíwájú ẹ̀sìn rẹ wípé ń tẹ́ ẹ ní ká máa ṣe yìí níbo ni ẹ̀rí ẹ̀ wà tí ànábì wa ti sọ pé ká máa ṣe nǹkan yìí àti pé níbo ni ẹ̀rí ẹ̀ wà tí olúwa wa tọpa wá láti fi ká máa jọ́sìn fún tó ti ní ká máa fi jọ́sìn fún un bò lọ́wọ́ tí wọn ò bá ti rí ọyẹ kọ́kọ́kọ́ yọ̀ǹda àárín yẹn náà ọbẹ̀rẹ̀ step àkọ́kọ́ nù tọba wa ń tẹ̀síwájú tí wọ́n máa béèrè pé ókè tọba rí báyìí ajẹ́ pé mi ò ní ṣe irú nǹkan báyìí láti fi jọ́sìn fún ọlọ́run ọba torí pé ìrẹ́rì fún nínú tẹ́rẹ̀ ìsìn wa tò eléyìí jẹ́ àpèjúwe ọ̀rọ̀ fún gbogbo ẹni tó ní làákàyè ni ó sì jẹ́ òwe lẹ́sìn ọ̀rọ̀ fún gbogbo ọ̀jọ̀gbọ́n tí ń gbọ́ wa ilé ká ronú sí díẹ̀ kódà kó sí níwọ̀n bá àgbà àṣẹjú kan ní ká fi ronú nípa rẹ̀ torí di eléyìí ọ̀sọ̀rọ̀ fún gbogbo ẹni tí tó jẹ́ onílàákàyè ènìyàn kíkọ́ máa ṣe ń tí ó bá máa ṣe pẹ̀lú ẹ̀rí torí bí àwọn tó síwájú yín nínú ẹ̀yìn tẹ̀ tí ṣe Islam àwọn tó síwájú yín sábàbí tí wọ́n fi gba ẹ̀sìn Islam òun náà ni pé wọ́n ń béèrè lọ́dọ̀ àwọn aṣíwájú wọn pé ẹ̀dá kùn tẹ́ nípa máa fi jọ́sìn ẹ̀rí ẹ̀dà mm. nígbà tí wọn ò rí má wọn ó tún wá bọ́ sí stẹ́ẹ̀pù kejì wọ́n wà wípé ẹ̀sìn wo ní ń bẹ lórí ilẹ̀ tí ó ní ẹ̀rí mm. ẹ̀sìn kejì stẹ́ẹ̀pù kejì yẹn tí wọ́n ń béèrè yẹn ni pé wọ́n béèrè ẹ̀sìn wo ní bẹ lórí ilẹ̀ tó lẹ́rìí ọwọ́ awọ́ wọn lọ síbi pé wọ́n á béèrè nípa ẹ̀sìn Islam mm. nígbà tí wọ́n béèrè nípa ẹ̀sìn Islam tí wọ́n wá wá ibi tí wọ́n rí pé gbogbo nǹkan táwọn mùsùlùmí ti kódà bí wọ́n bá sín báyìí ní tí máa wí lẹ́yìn pé wọ́n sín lásán ọlẹ́rì nínú ẹ̀sìn wọn tí ẹni tí ọba gbọ́ pé wọ́n sin tí ó tún wí fún wọn padà ọlẹ́rì nínú ẹ̀sìn wọn ìdí nìyẹn táwọn yẹn fi gba ẹ̀sìn Islam hmm. ìwọ náà tó wá ń gbọ́ mi sọ báwọn aṣíwájú wa ni tí wọ́n jẹ́ aláìmọ́sẹ̀ ẹlẹ́sìn Islam tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n gbọ́ àwọn àlàyé kan lẹ́nu àwọn ènìyàn tí wọ́n sì béèrè lọ́dọ̀ àwọn aṣíwájú ẹ̀sìn wọn pé kílẹ̀ rí lórí ní tá a fi ń jọ́sìn ní ẹ̀sìn wa yìí nígbà tí wọ́n ọ̀rẹ́rì fún wọn wọ́n padà sínú ẹ̀sìn Islam nígbà tí wọ́n padà sí ẹ̀sìn ìsìláàmù tí wọ́n rẹ́rìí nínú ẹ̀sìn ìsìláàmù wọ́n tẹ̀lé ẹ̀sìn ìsìláàmù hmm. ìyẹn ni àwọn tó síwájú kódà tó ń lákòókò dá wà yìí hmm. táwọn èèyàn àbọ̀wọ̀ gbógun lọ́gbà àwọn èèyàn tó ń gba ìsìláàmù yẹn hmm. ní Lagos state Lọ́ṣùn state ní Kano state ní Nàìjíríà ní ẹ̀ tọ́ba tó kúrò ní Áfíríkà ó tún bọ́ sí continent ní ọba yìí pé àwọn èèyàn yẹn nígbẹ́ báwo ni ẹ̀sìn wọn gba ìsìláàmù wọn ronú ni o tí wọn bá ronú ni wọn nígbà ìdí nìta fi ń pè wọ́n tó ń gbọ́ wa náà nílé lákòókò tá a wà yìí àbọ̀ wà níbìkan tó wà yìí tó ń gbọ́ wa dákun ronú díẹ̀ sáwọn nǹkan tí à ń sàlàyé nípa rẹ̀ pé ronú tẹ́sán rẹ̀ tó ń sìn lẹ́sìn mi tí mò ń sìn sọ́lẹ́rì tí ò bá ti lẹ́rì jùlẹ̀ béèrè ẹ̀sìn tó ní ẹ̀rí bẹ́ẹ̀ nípa báyìí àwọn nǹkan tí bẹ nínú ẹ̀sìn Islam táwọn sọ̀rọ̀ rẹ̀ yìí gbogbo ẹ̀ pátápátá iná ló ṣe déédéé ẹ̀rí òun náà ni ẹ̀rí ṣe déédéé rẹ̀ òun náà sì ló ṣe déédéé làákàyè tí làákàyè ṣe déédéé rẹ̀ tó bá jẹ́ sí tẹ́ ì tí ì ṣe Islam tẹ́ ẹ bá ṣe bí àwọn aṣíwájú yín ti ṣe ní tí wọ́n ronú ni mo gbà yí pé ọ̀pọ̀lọpọ̀ yín náà ẹ dùn lórí òdòdó padà ẹ sì kúrò nínú ojú ọ̀nà àná ẹ̀yin olóríire ènìyàn tẹ́ ń gbọ́ mi ẹ lọ́ mọ̀ yí pé àlùwàlá àwọn mùsùlùmí àwa mùsùlùmí àlùwàlá tí àwa mùsùlùmí máa ń ṣe ó kó àwọn nǹkan tó lágbára okò mm, sínú ọmọ wòye pé ẹni tí ń gbọ́ ọmọ wòye pé àti ẹ̀mọ torí pé ọ̀rọ̀ àwọn àlàáfíà tí ọlọ́run ọba tó gbé kalẹ̀ sínú ẹ̀sìn Islam látara àlùwàlá ṣíṣe ìbẹ̀lá wa ààrẹ tí kúrò níbẹ̀ ṣùgbọ́n àti sàlùwàlá tán àti fọ ẹsẹ̀ wa tàbálẹ̀ ti fọ ẹsẹ̀ tán iṣẹ́ àlùwàlá àfarasí o ti parí o tún kú kábọ́ sí nǹkan mi ṣùgbọ́n nǹkan mi ìyẹn ara fẹ́sọ̀ fún ayíkú lọ́mọ pé àlùwàlá táwọn mùsùlùmí ń ṣe táà máa ń ṣe lójoojúmọ́ yìí ní gbogbo ìgbà yìí lọ́mọ pé ó ní àwọn àwọn ìjìnlẹ̀ àwọn ògidì oríire tí kò ní àfiwé nínú àlàáfíà ọmọbẹ nínú àwọn àlùwàlà tí àwa mùsùlùmí bákan náà nínú àlùwàlà tá à ń ṣe in tó ṣe déédéé àdámọ́ ọmọ ènìyàn ó mà kàn bẹ̀ kẹ́kẹ́kẹ́ tí ò ní nọ́mbà hmm. bákan náà nínú àlùwàlà táwa mùsùlùmí ń ṣe ọmọ wípé àwọn nǹkan tí ó ṣe déédéé làákàyè tó pé náà lọ́parí síbẹ̀ mm. àwọn nǹkan tó tako làákàyè ò lè bá nínú àlùwàlá àwa mùsùlùmí má mm. tó bá ti bá nínú àlùwàlá ò lè bá nínú gbogbo ìjọsìn àwa mùsùlùmí mm. gbogbo àwọn nǹkan ìwọ̀n yìí lọ́dàbẹ̀ ni pé a ti mẹ́nu a ti mẹ́nu kàn nínú àwọn ọ̀rọ̀ tó ti wọ́jú fẹ́ni tó bá ń fọ́lò àwọn ọ̀rọ̀ wa dáadáa a sì nígbàgbọ́ wípé ọ̀pọ̀lọpọ̀ yín lè ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àǹfààní níbẹ̀ kódà ẹni tí kìí ṣe mùsùlùmí a máa pé ó yé ó sì gbọ́ mùsùlùmí náà gbọ́ mùsùlùmí ọmọ gíìn ní kankan lára àwọn ọ̀rọ̀ náà kí láǹfà ní ọmọ gíìn ní pé ọmọ jẹ́ kí ọkàn dúró ṣinṣinṣin lórí kíni lórí ẹ̀sìn ẹni tí kò yọ ọmọ sí gbogbo nǹkan gbọ́dọ̀ bí wọ́n fẹ́ só bí wọ́n fẹ́ tọ̀ nínú ẹ̀sìn Islam gbogbo ẹ̀ lóní kíni. bíbi ẹ̀sìn táwọn wá ń sìn tí ọ̀lẹ́rì ọbẹ̀ tà kájètè kójú ọmọ bàtí tí a lójú ayé lójú àlùkìyàmà kájètè tìlẹ̀ láti ṣe a mọ̀ pé ẹni tí èsè mùsùlùmí náà òun náà ti ronú sí àwọn kan yìí ṣùgbọ́n ẹ lọ mọ̀ yìí pé àwọn kankan wà tó jẹ́ ọ̀rọ̀ máa lù àlà tó jẹ́ ọ̀rọ̀ màkínni nínú àwọn nǹkan tó jẹ́ sí wípé yọ́ọ́ máa fi wá rinlẹ̀ yọ́ọ́ máa fi rinlẹ̀ wípé ẹ̀sìn ìsìláàmù yìí ẹ̀sìn tó wá látọ̀dọ̀ ọlọ́run ọba yìí yóò sì máa fi ilẹ̀ fún ayé pé ẹ̀sìn ìsìláàmù yìí ẹ̀sìn tó ṣe déédéé làákàyè ọmọ ènìyàn ni ó sì máa pé ẹ̀sìn ìsìláàmù yìí ẹ̀sìn tó ṣe déédéé àdámá ọmọ ènìyàn ni hmm. ó sì máa mọ̀ pé ẹ̀sìn ìsìláàmù ẹ̀sìn tó jẹ́ sí pé ọlà ó mórí bọ́ níbi ká máa pé ọ̀rọ̀ yẹn ń forí gbára wọn ọ̀rọ̀ yẹn ń dojú rú mọ́ra wọn kò sí nẹ́ẹ̀sì islam ti ọ̀rọ̀ òkè lọ bá ti sàlẹ̀ jẹ́ nẹ́ẹ̀sì islam kò sí mbẹ̀ ọ̀rọ̀ sàlẹ̀ lọ tú ọ̀rọ̀ òkè kò sí nẹ́ẹ̀sì islam ó ti tó ah. gbogbo ẹ̀ ọ̀n papọ̀ ni tàbá wá ní tọ́fà tó fi rí báyìí kí lọ́fà tó fi rí báyìí torí pé ọ̀dọ̀ ọlọ́run ọba ló ti gẹ̀ iṣẹ́ àwọn ènìyàn máa takora wọn ẹ̀rí ní ìsìn àwọn kan gọ́ọ̀mẹ̀ntì kan gbófin kankan lẹ̀ pé ọjọ́ báyìí ní kẹfìsì nǹkan báyìí táwọn kan bá lè lọ tán táwọn yẹn bá lọ tán tẹ́lẹ̀ bá tún dé yóò tún túká fún wọn ọ̀fẹ́ máa ara ní pé ẹgbófin kalẹ̀ àwọn kan sọ wọ́n sọ pé àwọn òlò má torí nǹkan ọmọ ènìyàn ni ṣùgbọ́n tó bá wá látọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala lọ́mọ pé kò ní yí padà kò sì ní parẹ́ ìdí nìyẹn tí ọlọ́run ọba fi jẹ́rìí sínú sóràtún nìta aya eighty two Quran chapter four verse eighty two ọlọ́run ọba sọ pé. afala yatadabbaruna al-Qur'an. Do they not then consider the Quran carefully? ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا Had it been from other than Allah, they would surely have found in the contradiction. الله أكبر اختلافا كثيرا اختلافا كثيرا الله أكبر اختلافا كثيرا many a contradiction. ọlọ́run ọba jẹ́rìí sínú ọ̀rọ̀ yìí káàkiri ọ̀rọ̀ wúrà àwọn yorùbá máa sọ pé ẹsẹ̀ wúrà náà ẹsẹ̀ wúrà náà ọlọ́run ọba sọ pé afáláyà tó dábàá ronú alukọ̀rọ̀ ẹ̀ ronú sí alukọ̀rọ̀ àrùn láwọn ìwé dání sí ti pé òun ní foundation sí wọn ẹ̀ ronú sí tàdágbòrò ọ̀yàtọ̀ sí tàfàkù. Hmm. ọlọ́run ọba ní ẹrù àròjinlẹ̀ hmm tó bá jẹ́ sí pé látọ̀dọ̀ ẹlòmíì tí kìí ṣe ọlọ́run ọba ló ti wá ẹ̀yìn ní pé tó bá yẹ pé ìsìláàmù yìí ẹ̀sìn ànábì ànábì ló kírètì ẹ̀sìn ìsìláàmù ni àbí ẹ̀yìn àwọn èèyàn kan náà bí ẹ̀sìn ìsìláàmù kalẹ̀ ni làwájàdù fi ikhtilafan kathira. They will surely have found therein many a contradiction. ọba rí ìforígbárí ọ̀rọ̀ nínú hmm. ẹ̀sìn ìsìláàmù nípa bẹ́ẹ̀ ni mùsùlùmí tẹ̀ ń bọ̀ wá bẹ́ẹ̀ ni o ẹ̀yin mùsùlùmí lẹ́yìn bàtà kí mọ̀ pé ó jẹ́ sí pé bàbá jẹ́ ń parí àlùmọ̀ àti àbáyé lábẹ̀rẹ̀ sẹ́yìn hmm. ṣùgbọ́n àwọn àtẹ́yìn òun náà ni àwọn ọmọ sàlàyé fún wa ní ọ̀rọ̀ ní ìjókòó tó ń bọ̀ léyìí tó jẹ́ sí pé yọ́ so ẹwà tí ń bẹ fún ẹ̀sìn Islam àti àwọn dáadáa ti mẹ́rin islam àti pé àwòrìpá àkáyà yìí pé ẹ̀sìn islam òkè rẹ̀ àti ìsàlẹ̀ rẹ̀ kì í takora wọn hmm. òkè olótakòtalẹ̀ ìsàlẹ̀ olótakòtalẹ̀ ọwọ́ hmm. àmà sọ ọmọ gbálà yìí ẹ̀ bí iṣẹ́ táàtì lẹ́yìn àlùwàlá bó ti ṣe gẹ́gẹ́ àlùwàlá títà fi gbàgbé wassalamu alaikum warahmatullahi wabarakatuh. wa alaikum assalam warahmatullahi wabarakatuh.